àwọn ọ̀gá wa tí gbà wá jù náà lẹ́kùnrin wa lóbìnrin ìtumọ̀dé àti bẹ́ẹ̀ta lẹ́mọ́ta sàánú wa lẹ́kọ̀ọ́ kẹrọ kíra tó fi ti tẹ̀ lẹ́kùn ní òwúrọ̀ ojú òní ọ̀nà ìṣẹ́rù masáìlì jahiliya kíra tàwa sheik al-islam al-mujaddid محمد بن عبد الوهاب يا فاوى سالم فوزان بن عبد الله الفوزان في سبوه kọlọba sàfà lẹ́sìnàrí nípa àlàyé dídì báńkà ìṣiṣẹ́ àwọn ìjà ìléyà àtàwọn tó ń ní ìkọ́sí wọn láyé ti wà yìí káwàrí gbà sọ́ra fún wọn kọlọ mọ́sánmà dábòbò wọn pa kígbà wa mas'ala al'adiyya wa ishirin wa khamsun mas'ala 51 lábẹ́ láàrin وصف للقرآن بأنه من كلام البشر أما جاهلية أما كثري أما تأكيد أما دا من رؤي القرآن في أرامين يعني وصف للقرآن ما رؤي القرآن بأنه من كلام البشر في أرامين يعني كيف رؤى الله المسألة على عادية وخمسون ẹ̀kọ́ nọmba 51 kọ́ọ̀lù ohun fi kùrán gbogbo àwọn kèfèrí tí wọ́n kọ́ kùrán pé min hada illa kọ́ọ̀lù bashar ilé ọjọ́ nkàmí ìdúgbòlò ẹnìkanáà lọ́sọ́ min hada illa kọ́ọ̀lù bashar ilé ọjọ́ nkàmí ọ̀rọ̀ mi ní rárá bí المسائل الجاهليه nínú ẹ̀kọ́ bá kọ̀ọ̀kan wọn jàhílíyà àti ẹmọrú àwọn bàbá wọn annahum yaquluna inna hadha al-Qur'an qawlu bashar wọ́n sọ pé Qur'an jàrí yóò ọmọ ènìyàn kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ènìyàn ni ọmọ qala al-Walid bin Mughira bí Walid bin Mughira ti sọ Walid bin Mughira àmì àkọ́kọ́ ẹ̀rí Walid bin Mughira naam ọba ẹlẹ́sọ̀ mi ní ìpínlẹ̀ tí láyé Walid bin Mughira ọkọ̀ ọ̀gá máa lọ naam ẹlẹ́sọ̀ ni ẹlẹ́sọ̀ sọ̀ ló bá ń fi àti mi ọlọ́kùnrin tó Walid bin Mughira ìdá pẹ̀rẹ̀ kùtùrín lágbàrí wa pé ẹni pẹ́ ní jẹ́rẹ̀ ọ̀tọ̀lọ́ ní náà Ọ̀ṣun, ọ̀ṣun. Ṣọ bẹ́ẹ̀ ìyákùnlọ ọ̀kẹ́rẹ̀ pẹ̀lú ìmú mùgíra anú àwọn ọ̀tá ìsìlámù gidi gani wọ́n bí wa tí ma bú ànábì sẹ́lẹ̀m wọ́n lè fún ní owó fún ní owó lè bí àwọn ọmọkùnrin gan tí láwọn alágbára ń tí wọ́n ma fi ti fáàrí ọmọkùnrin ni àwọn ọmọ rẹ̀ ní òtún jìnà sí lọ́wọ́ gbogbo ìgbẹ́ بنين شهودا ثم هسكت تنزيلا ثم يتبع عن عزيز ألا إنه كان لآياتنا عنيدا أنا زمني ومن خلقت وعيدا سمين لكم ودعلوني كظن جعلت لكم ملا ممدودا مفلوطا بنين شهودا متفقام مفلوطا بناسي ẹgbẹ́ kọwà ní kọwà ní lẹ́kọ̀ọ́ ìgbọ́nbẹ̀rẹ̀ dálì tí قوانين lọ́pọ̀ wọ́n ti máa ń wọn àwọn ọmọ awon láti bá òtù tó kọ́ rí báyìí wọ́n ṣe rán fún mi àbá síbẹ̀ síbẹ̀ náà ń takò fúlọ̀ báyìí ṣùgbọ́n ìtakò anábì ìṣẹ̀lẹ̀ láàrín ọ̀sẹ̀lẹ̀ wọn ni ní àádá ilẹ̀ àtúrò bẹ́ṣẹ̀ ní àádá ilẹ̀ àtúrò yóò tà kùkùránì ìrìnà ní ìrìnkú ọlọ́run ولا تجد كل علاف معين عمال مشاء بنميم النائل للخير قتل عفن بعد ذلك الزمين أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا ولا أساكر الأولين قدوة قدني قتل الأم برغاني أم برغاني بعد ذلك الزمين أمال أمالي أمالي ó ní Muhammad tó òun ọ̀gbọ̀n kọ́rọ̀ lọ́ọ̀ni ó ní Muhammad bóun lé ìlú mẹ́sàn-án gbogbo ìdúgbò òun fama ọmọ kò ní gbèrèga ọgbọ́n ọkọ̀ọ̀rẹ́ àmì ètò aṣọ tó mú un kò tó tó lè sọ àfiwọ́ ọlọ́mọba nínú ọgbọ́n ẹ̀wọ̀fà ọmọ tó tó tó lè wọ́n kọ́ ọ̀gbọ́n ọmọ tó tó lè yẹ ọ̀gá rẹ̀ mọ̀gíra وليد بن مغيرة قال مغيرة رسول مغيرة ولم تكن كتاب كتاب كشفان يكلون يقوى عن بعض يكون يقوى ونكنا لابيكم gbogbo olóòrẹ̀ ìpínlẹ̀ rẹ̀ ni ìpínlẹ̀ ìgbà tí ara mòjíjà kùránì tí wáyé pé ẹni tí wọ́n fẹ́ lòdùn ọ̀rẹ́ tí wọ́n rọ̀ fún ìsìlámù yìí o àmọ́ ìlọ́lọ́ ni ara o مسلم بعد ذلك أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأول تلقمه على الخرطوم أنا فكر كاي كان صار الله بوغوني أنا أفكر من الناس اللي lórí lórí imú rẹ̀ áfíà الناس rẹ́fì tí ó wọ̀ náà nígbà tí ó gbọ́ àwọn àmì tí wọ̀lú ti mú gẹ́gẹ́ rí àkókò Islam ilẹ̀ ẹ̀ ní tí wọ́n pé ọba sí náà lórí wàhálà burúkú lọ́pọ̀ àkókò fún àlè lórí ó yẹ oníwọ́n pé ìhà àgbà ilé akọ́lù bẹ́ẹ̀ nípa ni ẹni gbẹ́rẹ́ ọmọ ọmọ sọ wọn rọ wà. wọ́n á mú síláǹdì. Ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ti kọ́ra wọn kàn wọ́n ló ti gbọ́ wọn àwọn bíbẹ̀ tó kọ̀ ó nìkan tó bá ti ẹ̀mí wọ́n bíbẹ̀ tó kọ̀ bẹ́ẹ̀ lọ náà nù àbí wọ́n ní ó ṣe ọ̀rọ̀ gbẹ́mí kọ́ mo sọ̀rọ̀ sọ ọlọ́run fò ń sòrò nígbà pé ó lè ṣe tajà lè lọ bí náà ṣe ń ro ọ̀rọ̀ ń pa inú àdìgbò tuntun nílùú kan láàárọ̀ ẹ̀mí mo náà ronú pa ọ̀rọ̀ mọ́ta ìdáwó ìdúdì kan mo sì dúró ìmúni àdúdì kan mo sì dúró ìgẹ̀rẹ̀ báyìí tó yẹ kó ti sí láti sí láti máa là ìgbà yóò ti máa là lẹ́yìn ọmọ fẹ́yìn ló ń wùjọ ni ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ni olóòwò ti wá ọ̀pọ̀lọpọ̀ yìí ẹ̀yìn àwọn tó ti sí ẹ̀kọ́ ẹ̀kọ́ ló ń wá jà lọ àti ìfẹ́rùn lọ ni àwọn adìyẹ lò àwọn àtàwọn èèyàn tó mẹ́tẹ̀ẹ̀tì ìjábọ̀ ni ìwọ́n ló báyìí ọlọ́run kú sí àmì ìwọ̀n kan wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nínú àwọn lárúbáwá nínú àwọn lárúbáwá pé ọdẹ àwọn ọmọ ẹ̀tọ́ àpọ̀tẹ̀ ni tó wà ní ìgbésẹ̀ tó wà ní gbèsè tó wà ní gẹ́gẹ́ tó dé ìgbàdì ìgbàdì yíwọ̀ òyìnbó ni ọlọ́sọ̀ pé wọ́n bá nínú ẹ̀ṣọ́ òòdà ó di wa àwọn ọmọdé wọn ti ṣe ẹ́ ẹ́ ó ti dè pé ìjọ àwọn lábára pé ọkùnrin làwọn ti ṣe láàrin ju wọn ọgbà wọn ma ó ní ṣe ọgbà ní àwọn ọmọkùnrin ọgbà àwòrán àti ọgbà àwòrán ni ọmọkùnrin tó bẹ̀rẹ̀ náà ọgbà ní ọmọkùnrin ó di ó di ní ìwọlá òtí àlàálẹ̀ nàmí ní pé ọlọ́run sọ fún tọ́nù wọ́n ti wọ́n London ní Amẹ́ríkà <clears throat> lábẹ́ ilẹ̀ tí ìwà tó fún òbí tó wọ́n ti fi sí àwọn ẹ̀kọ́ ọlọ́bẹ̀yìn ọlọ́bẹ̀yìn òbí ọjọ́ ẹwọ́n wà ní ìgbèrè ọjọ́ bọ́ọ̀lá tí wọ́n ti mọ lóúnjẹ fún ẹjẹ́ ìwà tó fi ó rí kaya ko mo di kaya lo di mo di man di lo mi zama ko ko subhanallah ko ko subhanallah ko ko ko ko subhanallah wa na o fi rárá o eléyìí ti kọjú eléyìí ti kọjú àá ọlọ́wọ́ kún ní sọ̀rọ̀ ìwádìí àti àìsàn tó lè jù kó bá tó lè ṣàdúrà yẹn ẹ̀rẹ́ rẹ̀ ilé mọ́ wà lọ́wọ́ kú sọ̀rọ̀ ìwọ̀ká wà wọ́n kùrán karamùlá subhanahu wa ta'ala ní bá rẹ̀ kí wọ́n ti fi mẹ́ra àdúkà lókè bí ẹ́ ọlọ́wọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ sànù wà كلام الله سبحانه وتعالى القرآن أروله وبعد ما تقول بدو تقول الله بالحقيقة وقصه بو بدو فوهاه إلى النبي محمد صلى الله عليه وسلم بوهية جبريل هذا السباع في محمد صلى الله عليه وسلم قد جبريل أنا جنبي وافد أرني فهو كلامه حقيقة بقوله بلد دوني وسماء كلامه في آيات قصيرة وما يكفره نوع آيات قولهم كفران روي بالتقول حتى يسمع كلام الله tí wọ́n bí bọ́rọ̀ lọ́ọ̀bà yuriduna an yubdilu kalamullah wọ́n gbé ìlànà tí ìjọrọ̀ lọ́ọ̀bà وهذا هو اعتقاد اهل السنه والجماعه اتباع الرسول صلى الله عليه وسلم بينان عقيده اهل السنه والجماعه وتوتن للسنه النبي صلى الله عليه وسلم الكلام قران كلام الله يفهم شو بيبقى في القران برا في القران

لو كان من كلام محمد لكان لأنه ليس من كلام محمد صلى الله عليه وسلم ها ṣe orí káyìnì lọ́wọ́ kò yí sùúrù wọ́n mushrikun àwọn ọ̀sìnkọ̀ ya rí fún ní àndáwò kalamùlá ọ̀rán rọ́lọ́bà ni ba àndáwò lẹ́sìn kalami muhammadin sallam wọ́n ma bí kí sọ̀rọ̀ muhammadin لأنه لو كان من كلام محمد لا يترى النبي صلى الله عليه وسلم لكان استطاعتهم أن يقول مثله أكثر أنا ويريه وأنا بإذن محمد صلى الله عليه وسلم أسلموا أنا لا يترى قولي لأن محمد المحمد مثلهم محمد أمين يبيت مناني لو كان من كلامه لا يترى محمد صلى الله عليه وسلم كان بإتكافئهم أن يهافوه وأن يحاك عليه ارهم ثمان والله جل اتداهم ولو بتحريجهم أن ياتوا بمثل قمر قرآن وعا أو بعشر من صور من مثل يعني آه كلو قرآن قدوا آه فكين صور قدوا ميوا قولي صور ميوا قولي آه قدوا قدوا أو بصور مثلي واهدة مثلي آه سمع بناتك مصر حكري وإن آتيناك الخوف أمروا lam yatu bi shay'in min zalik asiri bi qur'ani bi abani ayo kan ni mu ka wami ba kufrihim ba ay kuwa wa inadihim agidi wa wa hirsum ala mushaqati Allah wa rasuli atukuru ولو كانت لإستطاعتهم كما في أن يجلسوا من مثله تأمروا سبحانه lọ́mọ ta ọrùn wọn kò tí wọ́n ti rẹ̀ lọ́ọ̀ wọ́n tí wọ́n sàmà tí wọ́n wá bọ́ wá ní kíkíkíá ó lè láàkín àjọjù àmì àmọ́ wọ́n kọ́lẹ̀ àti ìwé olùsíwẹ̀ wọ́n lè mọ́sùn àti pé wá jalla zalikala annahu kalamullah jalla wa ala ilé wa fi wá pé a ọ̀rọ̀ ọlọ́wọ̀ bá subhanahu wa ta'ala lọ́kọ́tọ́ ìpínlẹ̀ gbọ́dọ̀ la ta mu gairi tí kí kí لا كلام جبريل كثر جبريل ولا كلام محمد كثر أرى محمد عليه الصلاة والسلام هو كلام الله يبدو أرى غني كجبال رولو غني إنما جبريل ومحمد عليهما الصلاة والسلام مبلغان عن الله جل وعلا كلامه بأمر وكلامه يضاف إلى من قاله مبتدعا لا إلى من قال مبلغا مودعا مبديا kíkọrọ muhammad ni kíkọrọ jubilee ni kíkọrọ muhammad ni ìṣúná kó máa bá méjì àwọn méjèèjì yẹn muballigani ànàlá àwọn ti ṣe ọlọ́wọ́ bá ní jubilee ni kíkọrọ ká muhammad muhammad ti yẹ lọ́wọ́ àwọn ìdá ìdè pé wọ́n ní owó kílámù ọ̀rọ̀ ọlọ́wọ́ ní àmánà tí wọ́n ti ṣe àmánà kílámù ìdáàbò ilà mùnkárà ọ̀rọ̀ yìí á ti ṣiṣẹ́ tó tó sọ ní ṣe kàlámùlá لأنه إلى من قال مبتدئا لا إلى من قال مبلغا مودعا مودعا كي تجي أبي أبي كجين أبي قوي ودوب شين والكفار يكفرون تارة يقولون أما كفروا من سبحانه بعد ما نقول القرآن سر يسيرني يعني هذا يقولون مدرك إنه تعلمه محمد صلى من علماء على كتاب القرآن على كريستيانز àwọn yahudi ló lè kọ́ àwọn yahudi ló náà lè kọ́ ọlọ́run bá mọ́ mọ́ bí alìsílẹ̀ ní omi yìí ẹgbẹ́ ẹgbẹ́ ìṣẹ́ wọn nípa yìí tó lọ kọ́ àwọn yahudi kọ́lẹ̀ ní wọ́n sọ fún wa omi yìí kò bá kọ́ mọ́kà kọ́ náà àwọn yahudi kò tó gbé ṣùgbọ́n lọ́kà ní sọ fáwọn lóbi àwọn ọ̀dọ́ báyìí ويناوئونه بأقوال وانسى ويثبت في القرآن لما دل على كتابه مما يرد منقع وانا فرع لبني لهذا وتحريصاته مع قارو وهوني الذي يعتقد أن القرآن كلام محمد يعني عكيدة عقيدة موضع عقيدتنا في القرآن أرولو بني أنه أرولو محمد وأنه كان بشكاء رمين يعني قول وهذا هو من قول الجائلية ليه ونقول هو جائلية ما عليه جهمية لبعض الجهمية يقول أكيد من مؤتبلة كما ملك ومؤتبلة كما مؤتبلة ملك وجهمية ومن شابه وما تبدو دوما دوما ممن يقول إن القرآن ليس كلام الله إن يقول القرآن إن أن القرآن ليس كلام القرآن كيسي رولوبني إنما خلق الله جل وعلا في جبريل قلون دا قرآن يسبع جبريلني أو في محمد او في محمد أو في الله المحفوظ قالون دارو يسمو دار المحفوظ أو غير ذلك من الأقوال الباطلة àdìbìyà min jínsì kọwùlù jàìlìyà níwà ní fèsì àwọn jàìlìyà wallahu ta'ala alam bí ọkùnrin ìṣúwàn dúró sí ni wọ́n tí wọ́n jí dára lọ́ pé kò sí nǹkan mílíọ̀nù ẹ̀mú wọlé fún yàn tí wọ́n ráyè dúró ara yẹn tí wọ́n ti kọ́lé yóò dúró wa wọ́n lọ wùtá alimam maaleykum salaam bila bí sàlàyé ló pa bí àwọn nǹkan tí àlejò pa ilé yá àti bá a ti bẹ̀rẹ̀ fi pa wọ́n àti èèyàn tó bọ̀ fi pa àti bí wọ́n ti dá sí àìra wọn bẹ̀rẹ̀ láti dá fún ẹ̀ ìtúlọ́lá jù náà wọn bẹ́ẹ̀ máa ẹran léyà àìkẹran léyà máa ju ẹran léyà ni a máa dúnà ilá ní àìkànlẹ́yà wọ́n ní gbogbo ìjọba ọ̀pánàn onílọ́rùn ọ̀pánàn àmọ́kídúró gbé ìgbìyàn fún ìsìnkú àwọn adúró pẹ̀lú ọ̀bẹ̀ ó di ẹ̀kọ́ ni àdábìlẹ̀ sàlàyé fún wa kàtàkì sàfà sínú kíkọ́ yọ bí wàá tó fà sínú gbọ́dà gẹ́gẹ́ kan ẹ̀kọ́ dáadáa ẹgbẹ́ dùn kẹ́ dùn dáadáa olùkọ́ fún nǹkan pa kúdà ló ń pa dúdú fún ìgbà dúdú ọjọ́ ìgbà ní ọ̀rẹ́ rẹ̀ pé a kí ìtọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀ kan pé a kẹrin bá lè kú náà ni àwọn Ìgbò ọdún táwọn abẹ́ dára lé láti bí ètò àwọn ọmọ táwọn abẹ́ dára dára lé láti bí láti bí nǹkan mú wẹ̀ lọ́wọ́ ẹnì kan kọ́ alẹ́ tó ń bẹ̀ lọ ní ẹ̀yìn ọrùn báyìí wọ́n dùn àwọn ọmọ ẹ̀ pàánù ó rí ẹ obìnrin ni wọ́n láà ó tẹ̀lé àdàm ó làwọn ìlọ̀jà rẹ̀ náà lẹ́yìn náà tọ́lá láàfíà ti gbọ́ pé ìtìyà gbẹ́ àbíkú ti gbẹ́ èyí tó wọ́n kò láàyè náà ó wà wẹ́ pé ìjọba rẹ̀ ló bá rọ lẹ́sẹ̀ yàtọ̀ bá ààrẹ̀ ìbámu lẹ́yìn náà ti gbẹ́ àti wá ni ọmọ ìgbà mi ni ó lẹ́yìn náà tí wọ́n pẹ́ ewúrẹ́ ni ilé ti fún ọdún kan fẹ́ kí agbóyè mẹ́ta ó di wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jùlọ àdúgbò dáa lẹ́yìn náà ọkàn ewúrẹ́ lẹ́yìn náà ọkàn màálù lẹ́yìn náà ọkàn àkúmí bẹ́ẹ̀ni àbùsà lọ́la ju ewúrẹ́ lọ obìnrin náà mo ti pa àbò mo rò fọ́ ti yẹ pé àbò àti àkàbò rẹ̀ níbi tí sọlọ́ọ̀bà mo ní wọ́n bínú ọ̀ ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀lẹ̀ ọgbọ́n ń bẹ̀ àwọn ọgbọ́dọ̀ ju àwọn ọgbọ́dọ̀ ju yẹn méjì lọ ìbẹ́ni kẹ́lẹ̀ kẹ́yìn méjì kẹ́yìn méjì lè kẹ́yìn méjì ó di àmá àgbòló fi lọ́la jùlọ ọgbọ́n yẹn kẹ́lẹ̀ ká kọ́ àwọn ọmọ ẹbí rẹ̀ gan ọ́n lè mọ́ kọ́ lórúkọ bí mi àtàwọn ọmọ mi ó di mọ́ pa àgbòrí ìdókòwò àwọn ìyàwó mi àwọn ọmọ mi àti gbogbo àwọn ẹbí mi ó di ọkọ̀ àwọn méjì báwọn wọ̀rọ̀ méjì lọ ó di nà. bàtà sọ̀rọ̀ mọ́ pé bàtà kọ́ ọdún bí àbùjẹ́ wọlọ́dún ní kakọ́ ọkọ̀ pẹ̀lú bàtà wa sàlàyé láàrin àwọn báwọn nǹkan ni wa bá tẹ̀lé nígbà pé kò sí ẹ̀rí tó sọ báwọn pé kò sí ẹ̀rí tó sọ báwọn pé ẹ̀yàn méjì ti pa ìdílé èèyàn kan àbí ẹ̀yàn méjì ti pa ẹ̀yàn múra wa tẹ̀sí pé kò pé ẹ̀rí pa náà ó sì lákòókò láti rí ẹ̀rí tí bí a pé èèyàn bẹ́ẹ̀ tàbí ẹ̀ mẹ́rin márùn-ún. nínú yíyá ni kọ́ inú tó sọ ni pé èèyàn tí ọ̀pá màálù àbílẹ̀ àkómi ọ̀gbọ̀n òbí jùlọ wọn ò gbọdọ̀ dúdúmọ̀ mù ọdún ní ìpìlẹ̀ ó di wa gbọ́n dúdúmọ̀ mù wọn ò gbọdọ̀ ju bí jùlọ wọ́n gbọ́ wọn gbọdọ̀ bá tó méjì ó di wa ó yẹ mọ̀ kúkú ó rí bẹ́ẹ̀ mọ̀ kúkú bàkàlẹ́ bóyí mbẹ táwọn sọ fún àlàyé dáadáa òde ìmọ̀gá mi ní hajj mọ̀ òun bá mọ̀lẹ́bí mùsùlùmí kọ́ àyẹ̀ lòdì ìrántí ẹ̀ tiẹ̀ wọ́n ti mọ̀ kíkọ́ àlù dàbà ó bí wà ó bí rí mi. ní ẹ̀mọ́ ni àbí bàtà náà bí bí jíṣẹ́ dán nígbàlá ìkúrán fáwọn àti tán kọ́lẹ̀ síbẹ̀ náà ìkọ́lẹ̀ wọn sí ọ ànábí ọmọ akọ́kọ́ àná nìkan mọ́. ọmọkọ̀ọ́mọkọ̀ọ́mọkà bilibu bayan tuma kuma haka kuna ga zuwa duka sa a 19 years sun daga sai dawa kuma zuwa duka sa to da lato da biya ti ofis okare sai muhammadu rasulullah kuma kare ne ko pare àwọn tòwé ẹni tó wà fún parẹ́ fún àwọn sínálì kan parẹ́ náà ní parẹ́ ìgbẹ̀hún tó parẹ́ ó di muhammadu rasulullah

lórí ọ̀rọ̀ yìí àyín tí wọ́n sọ wọ́n tí wọ́n sọ pé rọ̀sílẹ̀ sílẹ̀ ọ̀lẹ̀ òsìnà nígbà tó fẹ́ sáláìtì ó ní kan mú tẹ́kọ̀tà ti gbà pé nǹkan kọ nǹkan fún wọn kí ni wọ́n fẹ́ sọ ní àárín yìí. alùpùpù ti dá kó fọlọ́rọ̀ yìí kí kò fọlọ́rọ̀ ọkọ̀ bí tí kò fún wọn ni àmì tó kàkà kí n sọ̀rọ̀ ní ẹwà àwọn akẹ́kọ̀ọ́dá kìdì fífi bẹ̀rẹ̀ ayé lè kù sí ayé fún kìdì fún so kí wọ́n ti gbèsè fún àwọn yẹn náà èèyàn kọ́ síta ní àbí ẹ̀kọ́ ni so fẹ́ẹ́ tó fi kọ́ fẹ́ẹ́ ti tẹ̀ fún wọn ó di wà wọ̀lá o àwọn ọ̀rọ̀ yẹn àwọn tó bá ní ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ yẹn ó di wọ́n lórí ọ̀rọ̀ yẹn àwọn míì kí ní ayé mẹ́rin kò kọ̀kọ̀ nìkan àwọn sí àní ara wọn tó mọ̀ pé lọ́sọ̀ káàlì ni khalifa òun nípa ìṣẹ́ ní oṣù kọ̀ wọ́n láwọn láwọn tó àlà àgbà wọn kò lórí ẹ̀yẹ̀ ni ìgbà máa ń bẹ̀rẹ̀ dá kiri kọ́ ìjẹ́ fún mi kò di kíjẹ fún wọn ni ó rí é nà. Alaikum salaam bìlà. Nítorí ó yẹ kí àtúntúnyàwó ìdábòlè ẹ̀ ń fún àwọn ẹ̀mà ó yẹ kí kíyàn náà lọ wọ ẹ̀rí fúnra rẹ̀ táàbà wá gbọ́yé káwà gbádọ̀ yìí púpọ̀ bá mú káwà máa béèrè pé àmì rẹ̀ dákun tí ó lè yí mú sọ pé àwọn wáìmà káwà máa béèrè pé dákun à ń sọ̀rọ̀ báyìí ìbúra ti bẹ̀rẹ̀ rí ẹ̀mí òrùpọ̀ bá mu káwà lọ káàkó sí ìgbìyànjú fúnra wa pé èèyàn lọ wo síta táàbà wá gbọ́ tí wọ́n wí inú síta káwà ìgbàgbé wa pé dákun ẹ̀ sàlàyé fún wa ìdí nípa pé tí ìgbà tí ànẹ́sẹ̀ bá ń kọ́ nípa èèyàn méje ṣé ìgbà tó ti sọ̀rọ̀ pé èèyàn méjì nípa ọmọ pé àmì sẹ́lá lọ́mọ ọ̀rọ̀ fún mi ọgbọ́ tí wọ́n sọ̀rọ̀ pé èèyàn méjì àbíyàn mẹ́ta àbíyàn pé èèyàn méjì ò mú mi sí jọ mọ́lẹ̀ pọ̀ sí nípa àgbọ́yé àdìsí yẹn. tí wọ́n fọ́ máa ní àbọ̀n sọ̀rọ̀ fún wa. ó mọ̀ ń bẹ ìbéèrè ni nígbà tọ́wọ́ ti wá. ṣé wíìkì èèyàn tí wọ́n ti aláyé bẹ́ẹ̀ alùpàgbọ́yé bẹ́ẹ̀ ni. Ìbẹ̀rẹ̀ gba ipá èèyàn méjì ìta ìbí ni àdìsí lè ka lọ́pẹ̀júwe. Nípa ní èmi ní kápá ẹ̀rọ màálù nìyí, ìlú àwọn àgbì mi. Àdìsí lọ. Àbùdán àdìsí sallallahu alaihi wasallam. Àkọ́kọ́ nìkan nípa ọdún méjìlá nípa ó ní ilé ni Muhammad buhari ilé ìsìn Muhammad jọba àwọn ará ilé rẹ̀ ẹlẹ́rìí inú mọ̀ ọdún Muhammad bẹ̀rẹ̀ nípa lókè àlè ìṣẹ́ wọn fito ó máa gbé wọn ní gbogbo ẹni tí ó yàlẹ̀ umar Muhammad sallam ó sì ní ládàá ikọ̀ ààrẹ ní ilé mọ̀ òun kọ̀ọ̀rọ̀ ààrẹ rí kò bá ní ẹ̀mí jẹ́ nìkan ni

àwọn olùwà àti àǹkúmí àwọn yóò palọ̀ lóbi lọ gbogbo tó wà lọ́wọ́ lóyá lọ́wọ́ lóyá ẹni kékeré sì lè pa ẹran one thousand pẹ̀lú five hundred tó wà tó pé gbogbo wà nígbàgbọ́ yìí lónìí ní ọgbà yìí lónìí wọ́n sì bẹ̀rẹ̀ fún àdúgbò ẹ̀ ilé kọ̀ọ̀kan kẹ̀ fún wọn ìlú kó ẹ̀ fún wọn. ìsúkà aláàbò àfihàn fún bẹ́ẹ̀ dandan ni kékeré méje ìgbàgbọ́ ó di wa wọ́n pa lé ìsìnkú. ànábì gan sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ sáàdídá ànábì gan sọ̀rọ̀ sọ̀rọ̀ àti ẹran ti ti tírì lọ́pọ̀ tírì lẹ́sìn náà olùkan náà ìfúrásì lọ kú mélòó ni ilé wà kọ́lọ́mù ni ó dá lè bàbí dúró ikú ọkùnrin ẹ̀yà bí ìrànkú ìdáni àlàyé ìbéèrè ni pé gbàtánà bíi ẹni fífi ṣe ṣe fún àwọn àtàwọn ẹbí náà ni àbí fún fúdùmí. àwọn fúlàbí rẹ ni fúlàbí rẹ ni bisimilayi wàlláhu akpọ̀ bisimilayi wàlláhu akpọ̀ bisimilayi wàlláhu akpọ̀ ọ̀pọ̀. Báwo mbẹ̀ nàdá kàdá kàdá mbẹ̀ ọdún lọ́rùn. Báyìí di àti ìjà àwọn ọ̀dọ́ náà gbàgbọ́ gbàgbọ́ fún. Ó bá bá mo sì yẹ sùkúlù lè fi kàn lé wọn ọlọ́run sàmùwà 63 ní ìpàrọ̀ bí tí wẹ́kù láyé àárọ̀ ọdọ́ pẹ́rẹ̀ kọ̀ọ̀kan má ti ọdún kọ̀ọ̀kan tó lò láyé ni tí ká lóbi òkú ní ìrántí bá 20 àti 25 lórí ni ìrántí àti mẹ́wàá ni ìrántí ojú ojú àwọn kan fúnra rẹ̀ ẹni ká lè dé òkú ó dé wa ó dé wa náà wà lókùnrin sọ́lá àǹtẹ̀lẹ̀. ẹ̀fùn mo fẹ́ kẹ́ ẹ dá lẹ́kọ̀ọ́ lórí kí èèyàn wá máa wá ìmọ̀ láti dára kòrè àkọ́kọ́ ni ẹlẹ́kìdì ń pé tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀tí gbọ́mọ̀ tó burú ọ̀rọ̀ yìí ju tí mo lè tó ń fẹ́ máa wá gbé kálọ̀ fún ìbáwọn àṣíwájú wa béèrè mi rẹ̀. wọ́n ti wá máa rà ìjà mọ́kùnrin ìwọ ìmọ̀ náà ni alẹ́ ilmọ̀ àti tẹ̀síwáwò ìmọ̀ náà ni kọ bọ́ wà á ń dá ó máa tẹ̀síwáwò ìkọ́ mọ́ sí i وعن تعتبر ما تعون وعن تمسك فيه وعن تعملوا بما ما تخلصون في الجزي هو أن أعظم يدرك بالله أن تخلصوا ذات أنت الطلابة تقدر أن تقبله تقبله الطلابة بيجي كنيا مجبولة وإلى ذلك أنا الطلابة أودي نعم ها آه يقول سلم

القدس مفعلة ورابع ولا إن أعطينا نعم طارق السلام بالله نعم أبو عائشة láti Àbújá wọ́n ní kọ́lọ̀ bá ṣe àlékún ìmọ̀ ayín àmì àgbègbè wa náà wọ́n ní ẹni tí ó ní àrùn kòmí kan lára tí ó lè fi wá inú tọ́lẹ̀tì pẹ̀lú sìmẹ́ǹtì tí ó lè fi sìmẹ́ǹtì yẹn ṣe tàyámọ́. ara o ẹ̀yà ọjọ́ yóò dọ́rọ̀ pé ìlú bákan tàbí ẹ̀rọ mìíràn tó mẹ́jọ ti Se kẹ́ẹ́ mẹ́jọ kí ló máa bu ẹ̀kọ́ ní síkà kí ló kù pàtó ìkúta gidi bí ilé kẹ́ǹkúrá yẹn kó bó ṣe kọ́lẹ̀ kùn ọdún ìfẹ́ náà ìgbà mọ́kọ́ ìfẹ́ mọ́ wọ́n ti tọ́ mẹ́mẹ́ wọ́n yà wọ́n á rí kún ṣẹ́yà ń bẹ̀rẹ̀ balẹ̀ kó kí láti sọ ẹni tí ó ń travel tó wọ mọ́tò mọ́rin Lagos tàbí ààrẹ ni bí ó máa ń lọ́wọ́ máa ń mú kùtà dání eventually ó gbàgbé kò mú òkúta dání àsìkò ó sì tó kùtù kùtù lè ṣe ẹ̀rọ um, tí ó lè fún un bẹ́ẹ̀. ọba yóò yẹ fún bíbí nù bí àyè ń gbà fún gbọ́bọ̀ yẹn. Ẹ̀fẹ́ tinú mọ́tò ẹ̀ asọ́mọ́kànlá bí a ń tẹ ìdí tí wọlé nǹkan tẹ̀ ló kún mọ́tò yẹn. Bá a ti gbé ọjọ́ pé kò ti kílíà jù kò sábúrú mbẹ̀. Bá a ti gbé ọjọ́ pé kò ti gbìyànjú kò sábúrú mbẹ̀. Ó yé. Ìkíkí bá a fẹ́ kò sí ní ìgbà tí wọ́n ti ta láti ọdún rẹ̀ àsìkò wọ́n jẹ́ kọjá kó tó débi tán lọ kó tó débi dá ìbú wa ebi tí wọ́n ti mọ kọ́ ẹbí látàrí ìjọba ọ̀rọ̀ fún débi tọ̀ ìwọ́n kà fọ́kọ́ olúwọ́n tó tọ̀. àwọn ọmọ ọdún ní òdodo. àmì mi ò dúró gbogbo ọdún kọ́tọ̀ bí káà yẹn kí ó tọ̀ ìdè ìgbésà àsìkò bìtì tẹ̀ ẹ́mí tó bọ́ kalẹ̀ ó kúrò àsìkò bìtì lọ. lọ́jà àsìkò bìtì tẹ̀ ẹ́mí ó kéré ju àgbègbè ọlọ. Fúnẹ́tì kí ìlú ni gbọ́. Ṣé wọ́n kí ìlú náà nù? Táà kù wọ́n kọjá ní bí lọ. Ẹni tí ó tíráàbù, ó gbélé tó tíráàbù. Ṣé ìlú ni tó tíráàbù ní ti? Adé bá náà ní gbòòwì, àwọn òsì kọjá. Ìgbè Ìbàdàn wọn á dúró ọjọ́ àwọn ìlú Ìbàdàn, ọ̀pọ̀ náà ń ṣe àgbẹ̀kọ̀ kọ̀ mọ̀ kọ́ náà kọ̀ kalẹ̀ kí mọ̀ rẹ̀. Ó di é? Ṣé tó gbé mọ́tò tíráàbù? tí wá wà lórí ìjọ nìyẹn bẹ́ẹ̀ alápèjúwe ó padà bàbí ó ń lọ bí tó ń lọ kò tí ìdí tó ń lọ kò tí ìdílé mọ́tò wá ní fort so ìgbà tí wọ́n bá tó mọ́tò ṣe ẹgbẹ́ tó mọ́tò ṣe ń sọ pé lọ́ọ̀kì ni alẹ́ tí mọ́tò yìí ti báyìí lọ́ọ̀kì ni alẹ́ tí mọ́tò yìí ti báyìí tó bá tètè paná rẹ̀ èmi ṣiṣẹ́ mọ́ o láti tó ti sí ọ̀gbọ̀n náà tó fi dé ibi tó lọ bẹ́ẹ̀ ni four to five hours drive ibi ìpínlẹ̀ tó lọ àsìkò ló sì wà ní àárín tó bá ti bọ̀ fún paná wọn débi tó mọ̀ gbé mu gbé mi sì sí. Wallahu ta'ala alam. Bẹ́ẹ̀ni, ó níbi, ó lè ní ìṣèlú àgbà dynamic ni. الدنيا تبيه المعذورات كل دي دعاء في الذكر يود دعاء والله تعالى اعلم الشكل الثاني يقول يقول كده يا داو يطلب عشان تسيبني كان بقى اتنشن ينوب اتنشن ده اللي بيجي يقول او يعني انا هو انا لوري او لوري màálù àwọn olóyè ẹ̀sìn ẹ̀tọ̀ àwọn olóyè nǹkan ẹlẹ́nu ni àwọn kan dárí kílò kan àwọn kan lè kọ́ sí àwọn mọ́tò lè kọ́ sí olùdókòwò àfúnni kọ́ kọ́lọ́wọ́ kòtò nígbà fún yá gbé ọ kòtò àwọn kan lè gbé ọ kòtò àbí ẹ̀sìn gbé ọ kòtò mọ́tò tẹ́lá wájú ó gbé ọ kòtò tó ìkárí ó gbé ọ kòtò àbí òní ọkùnrin ọkòtò. Kúrò ń gbé ọkùnrin ọkùnrin tí wọ́n tó bá ní kúlọ̀ kásìkò mọ́ tó wà سبحانك اللهم وبحمدك لا اله الا انت